أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأوراق الأثقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بمهد فضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واهل العقدة من لساني يفقه قولي ست الله مجبور علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل اللهم صل على محمد على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا إنا إلى ربنا منقلبون dẹ́mi rabuka ara súná sí rẹ̀ ká ibi èyìn máa hún rẹ̀ ìdámi rẹ̀ náà ni wọ́n ní mí nù tán títẹ́ ká áyà 123 yọ dọ́ni kí 125 yọ ẹ́ àwọ̀ tọ̀ lọ́tún tó wùrí ìdí àmì ìfọ̀sálẹ́ ìsọ́lọ́tọ̀ sálẹ́

amana ko kaati qala firaunu amantum bihi qobla an adana lakum e uɗɗoyoni nin iramoni me imi yondayi onini inna hada la makrun makartumuhu fi lmadinati litukriju minha ahlaka fasofa talamun ɗi firauna kay o soni wi e todiwi onoñenini o wi wasi kone kura hone kuro nonaan ubaayo ninni namaya neba sɔjan kito dijama kawo de ki ɔmɛ na hɔ ɔmɔ pibe ne nana ni musa agɛrɛ wo dadi musa kapi kaa yɔ kaa ɔmori hwɛ wɛtɛ hɔ

dẹ́mà máa pè bá àtọ̀gẹ́m ní dẹ́rà dáwà dẹ́dọ̀rọ̀ òmòrìyí bí fèrè àwọn àbírẹ ọmọ tí ní kẹyẹ eré ẹnẹkọ ọbì dẹ́nà ọmọ rọdọ́ kí ètò dìbí ẹnẹ plan ó dìbí ẹnẹ níyàn ọbì kẹmẹ sí pọ́nà kùrọ̀ bó na kùrọ̀ ẹ bá yọ bá nínú mọ́sán dɔɔni soa dɔɔni kanyɔlɔ tsɛpɛ ba hɛ dɔɔni dawa awɔ ye dɔɔni dawa awɔ ŋlɔ ye nyi ɔsa esa ka ɔna awɔ da awɔ awɔ awɔ hɔ ni dani dɔɔni nu nini awɔ awɔ ha dɔɔni da awɔ hɔ dan da awɔ ɔdan bọ́ọ̀tù ọgbọ́ọ̀rì nílùkìlá lọ́tún tó mú nínú amáwọn mẹ́ka ẹnà pẹ̀mẹ́ nínú amadọ́wọ́ yóò mọ́rí ìjẹ́rì ìzẹ̀rẹ̀ lẹ́ẹ̀kí ìsẹ́nì ní kọ̀ọ̀kọ́ nù ìlànà inna munqalibun den ni ka ali do muri e na le ba na da e enyi re ma ye ido muri e na ba non inna ila rabbina munqalibun wa sanahu o muri na ne dai eni ni ena na na gerin wa ma tanqimu illa يرجع منا إلا أن آمنا بآيات ربنا لما جاتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين وما تنكم منا دن نبيك فرعون أما بيوني فرعون نقوه دن فرعون كوكو بيكي مبولو يعني وما تنكم منا báyìí okòlò ní èsìká wa hàn báyìí sẹ́mẹ̀ onú èsìká sísú ẹ̀rẹ́ pàríkáyé ilá amáná bí ayá tàbá bìnà lámájá àtinà àfi kẹ́nẹ́ka yá dọ́ dídírí ayé òmùrí yá àti yá òmùrí yá ìjọ ìjásí ọ̀nà rere tì dẹ́n ní kúkú fèé kó òmùrí yìí rọ̀bàná afúrọ́dà lẹ́yìn afúrọ́dà lẹ́yìn àṣọ̀tàrà wọ́tàwọ́fà náà wọ́n sì rí nye nkọ na aweni deve iko omori ọgọ ndị ya dịpe omori rọbana afrịka ala ime sọbịara omori na bọ chisi uru ihe tee chisi uru ihe tee asịrị ọma na iri na bọ ihe ihe pete tina ndọwụ yo tụọsị asụ zee ka ụya na-asị iri omei varire m ọ omei wọ́tọ̀wọ́fọ́nà mùsùlùmí èwọ́n mú dídú wa dọ́ islam ó dọ́ ìwé tó mọ̀ ẹ̀ma àpèrí yàmà àdúrà náà nìmẹ̀ kó mọ̀ yìnyínà àmọ́ mẹ́kọ̀ náà yẹ mẹ́ka káyé iná nẹ́ẹ̀mẹ́ ihe ọ̀nà ọ̀pẹ̀rẹ̀ ẹ̀ nìyẹn èyí káàkiri ẹ̀ nìyẹn dáná anyi káyé ètò ẹ̀mí ọ̀yọ́ ọ̀nwẹ̀tẹ̀ ihe ọ̀nà dẹ́ẹ̀ni bọ́ọ̀wọ́ lẹ́sùsù ṣèyí dínà gẹ́rẹ̀ wòrí yìí wọ́n bá yẹ́ ìgbẹ́ ọ̀rọ̀ ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون قال الملائكة يقول موسى أدار أدرك أنني أديك أنني إني إني قال الملائكة قال فرعون أدار أنني أديك أنني إن نذرني فرعون

ọ̀nà kẹrẹ ọmọdé ọ̀nà àkọ wàhálà rẹ ìdí jàndùkọ́là ọ̀nà kẹrẹ ọmọdé Na àkọ fìtínà rẹ ìdá lọ hínú àtọ̀bẹ̀rù musa wà kọ̀ọ̀mọ́hù lìfṣídù fìlárd ó wà lánà máa nà nàbà ní musa ó mà nà nàbì musa ọ̀rọ̀ àfẹ́rẹ́mánì kì ní ìjọ tẹ́nu àǹkà máa nà wọ́kọ̀ ó ìwú ama wɔn ne na wɔkɔ ɔtare anim anka wɔn nka yi dwetɛ anim wɔyɛ naraka wɔ alihaka dɔw naa bɔ dɔw naa bɔ kɔnna dɔw fere aw na dɔw akoko dɔw akoko hɛkɛ ofere aw na wɔ alihata wɔ alihataka dɔw akoko hɛkɛ omori hɛ ofere aw na nipanyin. demi tasiri wa ale hataka ina deka ye we ila hataka deka de tuma ne kaye wa ba na mana na musa ko dweten oni afadre man overe mi ni dweten do heke o do mu ja hoyo wa ali hataka do re heke o wa ya haraka do na ba o he o mu ja hoyo o sa ba wa alihataka dɔwɛrɛ wɔsipa silati o tóbi nii ni ulama o taarikh daba kaali ka firaawuna o oh, nyuriyɔnɔ ni wata hɛgɛ ne ti nyuriyɔnɔ na dama dɔ kɔnɔ koyi dɔw fi bɔrɔ kɔ dɔw hɛkɛ ɛma ma bɛ ɛnima ma hɛki fira aw na fira aw na ma na hɛki daamu dɔnɔ na. lọ́tù tó wọlé sí. ọ̀nà mẹ́kì tafsir ọ̀fẹ́ kàyé wà áliha ta kàyé zọ áliha orí àhà bọ̀ ọ̀n. wà áliha ta zọ bí tafsir gani kàyé dọ̀ọ̀rẹ́ nàmọ́ ẹ̀kẹ́ ọ̀tẹ̀tẹ̀.

ọ̀nà yún nẹ́bà fún náà òun orí àhìlì mọ́sá jùlọ náà nọ nìka tafsir ọ̀nà ọ̀nà kata nka yìí wà á lè hàtà ka yìí zọ dọ̀ọ̀rẹ́ náà lọ́ ìhẹ̀kẹ́ òfìrà áwọn náà wà yẹ bàrà ka dọ̀ọ̀ náà bọ̀ títẹ́ inú ìmújá hò yó wà á lè hàtà ka dọ̀ọ̀rẹ́ náà lọ́ ìhẹ̀kẹ́ wọ́tà kọ́nà sanu kọ́tìlọ̀ ọ̀dùn náà emujọ nọrọ dị ahụ ha wọnasa ihe n'isa e e ahụ dị ama na eme eman dị nabọ ha nke mere dị mere rụwa وإنا فوقهم قادرون na ما هلم كي إني تشويه أين inú pọ̀ òun ní a àwọ̀wáì inú pàpà ìbàdà náàbì lójìmá àwọn ìdẹ́ náà ẹbíbà ní nẹ́ẹ̀mà jòzú wọn náà àjá káyọ̀ lọ́kà abẹ́rẹ́ yìí mú náà dà ẹ̀ àbújẹ́ náà kó máa kó rẹ̀ pé àbújẹ́ náà rọ̀ àbújẹ́ ìjẹ́ kípa níbi musa bàmá yẹ fi mi a? bẹ́ẹ̀ sọ́nà kàkà bá ṣubọ́ ubọ́rí hizawan ọkọ̀rọ̀ kẹtẹ́wọ́ kẹtẹ́wọ́ náà yà mẹ́n ihe rẹ̀ ẹ̀nà yà kọ́ọ̀nù ẹ̀fẹ̀ ike inú ẹ̀rọ náà ọ̀nà anyị ka ahụkwa ẹ̀ náà yà ha atakịrịta náà ipi ahụ na naa di ebe ɛmi ɛbɛ na ɛmi ka ipe kaide ki ine ŋlɔ firaun na ati na ni ipe ɔriri ma udiɛ nɛ wa ina fɔ kahom kahiro. ọ̀làwọ̀n sáré والسلام بابا كاي عبد الرحمن كاي استعينوا بالله واصبروا شغومبو نيدو موليني ني ino ìkyire tan ɔne firawo na ìkyire tan kɔnere bi enyima dɔɔ na ɔwɔ ne ne dɔɔ na wu ne zi nɔɔ na dɔɔ mɔri yi niri anan ni. waa di pe yi ɔmɔri kɔmɔri agbɔ ne no waa duwere kawa nyi suuru ne ne.

ere te sa na ka na eti Palestine ọka akara na ihe no eti Jerusalem no na ọ gụrụ mi sọ ọ yi ne to na omori mo kata na ewa ni mo no atete sha inna al-arda lillah ete bo omori yurisu man yasha ekoro bo omori yurisu man yasha odeni zo omori he yo jugwa na hin umuriya nabo bajogu kogiye anibira umuriya nabo bajogu kogiye anibira ojogu kogiye anibira dɔɔma anibira nfaani dɔɔma nanaba nfaani amin amin. إن أولى الله رزقا يشاء etuefu bɔ omori yi ɛkura bɔ omori yi yiwuri sama yɛsɛ omina ibaabi ozini sɛ omori yi lori ha n'o dugua ne yin wala akebatu lɛli mutakin ɛta ha ɛza bɛ ni ne kake ne wɛsɛ omori yi omori yɛ n'o bɔ ɔsɛ fún ne tiya na dani ne ba kaya nabi musa kewa nabi musa a kotui a kwenkata tui min qabla an tatiya na dala ni kawa de wa su to murihire wa ku to murihire wa min ba'di ma jitana ọ̀rọ̀ ọ̀dọ̀ mú wà yìí mẹ́dúrà kú tó mọ̀rí dára yẹn ní kọ́ hànà ẹ̀ lẹ́kọ̀ọ́ òjìgì dọ́nà mọ́sá dé yìí mà àkútó mọ̀rí dọ́nà fẹ́ dá àkútó mọ̀rí ụba na-asụzawa ụgbọrọ ihe asụzawa e, ije bụ mụsa na tọhebe na-akwụta omorihi egbogbo ụgboro nọ ọnịkụkọtọba nịbụ mụsa omori iseso kata nịbụ mụsa dọsa mm. egbogbo ụgboro kata watọ e, anụ ere ka ere anakịka ahịa ma ọrịa gbasara dọdụ wotu na ịnọ zụrụ mụsa E, e, e, ama ɛna ɛbazirɛ mmami iba riri ava n'ɔya ipani dɔtɔ wɔ tiri wohun ɛbɔ ama ìjọ náà ɛna ɛbazirɛ mmami dáàkà kɔdɔ ɔbazirɛ mmami ìjọ na wàá bɔrɔ bɔ sigi ma sa ɔmɛ kadi kagbɔ ma sa sa na bɔ ama bɔ bɔ do ɔbɛ dan na kai ne musa ne kai ah, a ko hanai min qabla an ta'tiyana da ban kawa be wa rubiti wa min ba'di ma jitana o ru bara da bare umara da tu ru muriyan ka ba me ko hanai kuna ba o yo ne ko ko ari do do me me de ya sabe musa ba kai wa wa dani musa kaayi waka asara kuma yulika do wa kom omuri ofin nye onye nete kai omuri ofin ino yuwa oni ja oni nete hela ni nana di fira ana ani musa kaayi bo wa do omuri do rasu ni mo se tesu tine kora no eh on re kare kare kora no oni fira ana mani

ụmụrịkọ naọpịbarịrị anna-eyi fere ahụ azị fere ahụ ọ naọpịbarịrị nwa ọ na-afụgharị nwa riri anyị n'ịkaka enyi sọrị riri anyị n'ịkaka orihi ọgụ isi na arụ ome bisini riri nwa ya ọ na-akwụsị mmiri samara ọrụ iji ụzọ ọ̀rọ̀ ìjìzọ iní ìkòkọ́chì lọ́mọ́yẹ̀ náà káníkàyè ìnira ẹ̀yẹra ọ̀sọ̀ tí dẹ́bìnù bèèkì dẹ́bìnù kò nyára kẹ́ náà tún dẹ́bìnù kò nyára ọmọ àmì nyára tẹ́tùtà ní olóòrè dùn ní ewúrẹ́ ní ọ̀pọ̀ nyára bèèkì sọ́pọ̀ tó náà kẹ́ náà ìnira ẹ̀ wọn sẹ́yìn mi nà la aláhùn yẹ bẹ̀ kẹrù òbí sábà ọmọdé kan náà máa fún fún ọ̀nà nìrọ̀ obi nsaba ɛba hɔ bi rɛma ɛtaman dɛ ɛba hɔ bi rɛma ɛtaman na ɔmɔdi dɛ ɛba hɔ bi rɛma hɔ ni ayɛ mímí ne nnan. fàyínà já kúrò kàkàrà ìwọ́rò lẹ́nà àkàrí wàyí kùsìrì kùsìrì yàgò yàgò yàgò ìwọ́n. ọkàfà ìdájẹ́ àfihùnmùlá sẹ̀nẹ́tù anyọ ìdíní tí ẹtẹ́ yìí wá ìníkì sí náà rẹ̀ ní náà mẹ́ anyẹ́rẹ́ ayé náà rẹ̀ sí náà rẹ̀ mẹ́ni lọ ìdẹ̀ tí ẹtẹ́ yìí wá kọ́ọ̀lù lọ́nàárì. dẹ́ka yìí lọ́yì bọ̀rọ̀ tó rẹ̀ nínú ẹ̀nà ẹ̀yọ́ sọ́ni ìfọ́nà bọ̀rọ̀ tó rẹ̀ ní orí ìtẹ̀ náà ni. wọ́n yóò ṣe ohun ṣe yẹ قوما وإن تصب سيئة ألن ينكتن الشيطيوة يطير بموسى ومن معه bẹ́ẹ̀ kọ́ na bẹ́ẹ̀ kọ́ na sun anabi musa àtẹnana yẹrẹ man ẹ̀tẹ̀sẹ̀ anabi musa bẹ́ẹ̀ ka ye musa àlàbà ni rẹ́kọ̀sẹ̀ níbi tẹ̀ náà nù ẹnì hóró yẹ kúrò nọ ẹnkẹtẹ nínú ó tiẹ̀ ti tẹ̀ nẹ ẹnkẹtẹ nínú ó tiẹ̀ imusa na wura bɛ ɔradira man ɛnbɛ na maa na nkatɔ na maa ka ye ìdútú omori yóò ya de tu wọn amuka wọn aseere wọn yẹ didi aseere utu omori yóò rà abẹ́bẹ́ ká zọwọ́ ni dẹ́ wọn kẹtẹ musa

omori akai kai ala inna ma ta'iru ala inna ma ta'iruhum inda Allah omori kini eti ino ino nino himi ino omori ohore be aso sai jeva ireka kebe zanyi na korona ko tuyi oda kabe e kodo makanya kanyi de tu ino himi bayi no no ire tu wallahi rabbi ne ebo no ko tu sababi kenone be wallahi tallahi ebo no ko tu wọ́n mọ̀ ní sọ́ọ̀mì sábàbí kẹ́nà ọ̀rọ̀ àyíní kẹ́dàrà ọmọ ní ike ètù ààrẹ ọmọ ìgbà yà ó lé ìkọ̀dọ̀ màkànyẹ̀dọ̀ ìlú lótù omori ọ̀sọ̀rọ̀ náà mọ̀ sábàbí ọ̀yẹ̀dọ̀ omori ọ̀nàbọ̀ ọ̀sìn mi sábàbí ọ̀yẹ̀dà nìní àsọ̀rọ̀ sí mi sábàbí ọ̀yẹ̀dà ọ̀dà nìní. láyé kọ ìlọ́nà omori òní kò tù àmọ́ omori náà ọka ọgbọ́nyẹ nìní iní ní etu a ya nà ya idó omori ọ̀húrẹ́ rẹ̀ wọ́lá kí ní akitara hàn láàyè àlámọ́ omori ọrụ ọrụ wà lànà eyi. مهما تأتنا بآية لتسحر lọ́tẹ̀ tó wọ́n nínú ìtìyẹ́ sọ́lá fún ẹ̀ tó wọ́n nínú ahaye ebe ahaye awo edere na ano ọsùnmọ̀ kò ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àrẹ bàjẹ́ ọ̀kọ̀ọ̀lù máàmà tàtìnà máàmà tàtìnà bì í ní ayàtò nílé tọ̀sára náà كاي مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين ó wà mẹ́ka o yìí sí ìtọ́mọ́tọ́ pa rẹ̀ jòzí káwá sí pépà rẹ̀ rẹ̀ ọ̀yí pépà náà náà kàbórè à jòzí káwá sí sí ihun náà ẹ̀kọ́ naka yà mẹ́ fẹ́mi àná lẹ́ka bí mọ̀mí فأرسلنا عليهم الطوفان والجراد والكمل والكمل والضفادع والدم آيات مفصلات فذكروا وكانوا قوما مجرمين وكان إن رمانني أمري أكاي ولقد أخذنا على فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون أمري كنا أصير يعني فرعون بالسنين لرموه إن رأيني يعني أريه أبو إسنا رامي لرموه دوهتن وكذا كاكا نك موسى domori zaka ni ka anyo hizini tuwa beke asana gani ni ava anyo hime na tuwa beke ruwa ni musa kurebe ija nina zira ya nire so deka ye mama tati na bihi min ayatin fasar na biya e o musa o ame ka o mime o ame ka o ushe e tomoto pade jirosi pivarere ye ya doyo jodi eske ne kaboro ya ni ka ye onwa eni cheti tweni àìsàn olórí ọ̀rọ̀ ní ìsinmi ara àwọn mẹ́ẹ̀tẹ́ rẹ̀ àníbi mo sọ ọ̀pọ̀ rẹ̀ ọkọ̀ ní kúrì nídìí máa nílẹ̀ ẹ̀mí ẹ̀dọ̀yọ̀ amẹ́rẹ́ mẹ́kọ̀ mórí ọ̀kàkà yìí fa àfẹ́nà àlẹ́yìnbó tó ń fẹ́ fa àfẹ́nà àlẹ́yìnbó tó ń fẹ́ àná wọ́n jẹ̀rẹ̀ àdá wọ́n kò mọ̀lá wọ́n dàfà bí ẹ̀wà dẹ́mà ayáàtì mufasanaati fasitakibaru wọ́kẹ́lẹ́. قوما مجرمين دمري لا ذلك يتم فاعفنا عليهم الطوفان أمري أكون أتيني هو أكون طوفان أنا أتوه هو صلاة يوم طوفان أنا أمي أنا أنا تفسير القرآن ده كاي طوفان إيه أنا أمري أكا أمري كنا تسوي وده يسوي بها أنا لم يتمنى amana nyukatahu ọdị okuhan oku ha oku tufa enyi dọmọrị izu enyi hụ ne sama dọzọrị iyi hụ ne sama heta iwe tetere na baha n'enyi enyi iri ihe nido bụ enyi ẹwọ bụ enyi enyi kẹlẹkẹ yẹ bọba ẹnẹ gaa ahụ anyị n'ukoro ire ihe n'ihe enyi va vanwa bụ ebe a n'etiri ka yẹ ɛtukɔrɔ kɔnɔ naani ɛzɔ ɔbɔ baba wɛrɛ o kita sɔrɔ ɛ wa sɔtɔ ine yi a ine yàrá ɔmɔ yà adé nyimɛ yà wàhálà bá fɛ hɛ bɛ enyimɛ náà bò yẹ yẹ tẹ ẹ lọsọ tẹ ẹ ɛnyi sɛ ɛnyi kɔrɔ náà zɔn mɛ ɛnyi koroko ɛnyi sɛ zɔn mɛ sansan abá adé nyi ìdí ɛrɛ kìnnìún náà yẹ ɛnyi. ihe ha asụrụ mmadụ ihe wachi ehu na-ehi agụ ka ewu na dị dị enyi za na ya na slọtị otu ya rụwa ọsọnya dọna ọgbọgbọ ya na ụlọ ya omori ọkwa ọka na dị ya ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ dị? dani musa dọ́lẹ̀ ti pè ọmọdé yìí dọ́mọdé yìí n'aka ní hɔ nyara ọmọdé mẹ kọ́ na kó lọ́wọ́ ọ̀nà mu hɔ nyara dẹ mi dẹ yìí ní wọ́rọ́ dọ́mọdé yìí mẹ kẹ́yẹ ìsìn náà ọ̀rẹ́ ọ̀dà hínà ní kí okú ọmọ amábà àbọ̀ ọ̀dẹ̀ tàhọ́ ọkùnrin tó ẹni ẹni ẹ̀ka nílẹ̀ ọ̀nà dáká mọ̀ ẹkẹ́ ní wàá bọ̀ ọ̀yà ní musa akókó ẹ̀kọ́ọ̀rẹ̀ akókóọ̀rẹ̀ ìnyọ́rẹ̀ ẹ̀kọ́ọ̀rẹ̀ lọ́mọdé mẹ́kẹ́ ìsinmi ọ̀rọ̀ àmẹ́ni dẹ́yìn jẹ́ ẹni. bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ ẹ̀rọ mọ́ ààrẹ mi bẹ́ẹ̀ kú ọ̀nà so muri wa nane wal jarada fa arsalna alaihim at-tufana wal jarada do muri to akubare eh, ba awa manna uh, yogo ni here gas look up do to akubare eh, ba ko ri sina re eh, na ma me han ene ma jere da yo

kɔdi pe o mori ɔno na ɔyɛ nasa nyara kana sanyara bɛrɛ mu sɔtɔ ndi pe na kɔɔze ina kana wa nyara dɛrɛ yi ne ŋɔrɔ akuwa akuwa nira oyi tse inisa de ma ya do wa yi ne ye ka ye ɔyi kpɛnyere bɛɛ ba de ma na ɔdi pe mo nyina mo nyina fɛn kɛtɛ nkɔ de ɔyina ne kɛ n'abɛ nɛrɛ da wɔn ko mmala so mo nyina mama mɛ dɔtɔ ɛdɛni kaa ɛdɛni ko kɔkɔyɔ alikoma leezɔ tasi de nyɛ ɔbɛ dɔki ko kɔkɔyɔ dɛni dɔki ikaazeyɔ ɛnana ka ko kɔkɔyɔ de ka omoli ɔtu kɔkɔ. abisɔre nanabe ne hin ne hin ne rota a yi wɛrɛrɛ ɛdɛ yɛn se mu do mori aba do aha yɛ wa. silɛtɔn tó mori. nípa nyi ka a n'u mori k'a ni ka ɔna ni nya na ni jɛ ni musa nya da don mutuwe ine n'eyi o me mutuwe ɛvili ɛvili esɔriso kɛnɔmi enye ni ne yɔnu ɛyɔ ni ne yɔnu amisa tete ava ni de kadi obi o idza ama kɔ ɔmɔ mori mɛmɛ ɛyi se kuku ɛyi ɛyi se ku ɔra lọ́tí tó múrí ní iná aka náà sanyara dédé rè náà yàrá ibi mọ̀sán ẹ wọ múrí wàá kọ́ ní ìtìrẹ ọmọ nìkọ́rọ̀ ẹ̀ hàn ẹ wọ múrí ọ̀rẹ́ kẹ ẹ bẹ́ẹ̀ bá mú ka mọ́ àmì tó múrí dáàdì ìdòbó yìí wà dáàdì ìdòbó yìí wà dáàdì mọ́sán lẹ́bi pé múrí dó múrí dó kọ́ kánà kó yìí ina kana wanyana dare ame woron keba do keba do keba mitube ebe ni tole musa da do ina eke eke santam so mo yele na tu yuwa wa dafada uruhu lati oto mo ni ni ire hibo hiru ebe no ze varanda ya ban uruhu ahanyana ɛsoto yi n'eyi ɛsoto di rubu do tarakua de wala na erere si tarakua wa hɔ de kaba eyi rubu me tarakua do ne ba di rubu de erɛ no omori omori na nyi ya do kuwa do oko na kuwa hana tu do ha hana tu ɛwɔ ta ye do become hopeless do become restless do do ẹ̀nà ẹ̀kùnrin lè hàrí náà nù ẹ̀họ́ hàrí ní ìrùwú ní wọn lójú ní wọn rẹ̀ ìrẹ̀ náà yẹn máa ká wọn máa àbẹ́yẹ ní ẹ̀họ́ ọkẹ́ na sísá tó dé ìwé ní náà àbá ọ̀sánà ọ̀rẹ́ mẹ́rin aka náà sọ̀nyára dani mo di pe omori domori rẹ kọ kama kò sí dẹ́rẹ́ yìí náà wọ́rọ̀ nyara ni kẹ́lá abẹ́ bẹ́ẹ̀ bá mi tú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni musa kẹ́kẹ́ yìí jẹ́ bàná wà anya blood tó ekeni bekeni kene se ma nfaani ori ho keni gu ɔnu bekeni ho ɔnu dɔbara anya sɔkɔsɔkɔ anya sɔkɔsɔkɔ dɔbara anya amanyi sɔkɔsɔkɔ dɔbara afɔkotee dɔbara tatsee ɛyɛ ahoanya na ehoro anya tɔpɔtɔpɔ.

ilé yà kùnyánkúgẹ́ lílé kúgẹ́ ọdí yàrá déèkí ìyàrá ọjọ́mọ́ ní mọ́sá ọ̀nà ìyàrá amáṣakáyọ̀ bí yàrá ọdí fìrà áwùnà bí èyí wò yí yàrá náà lè yí kùnyára iná iná sọ̀rọ̀ wọ̀dánà ìjọ́mọ̀ nílẹ̀ bá sányẹ́ bá máa rẹ̀ ekenyi dɔbara nya oyiwu yɔn ahɔ yɔn anyanfa nasana yɔn nyekye dɔbara nya abɛma ne mɔsa na e ekeke nya nne dị enyi be nya de obi be nyi wa ne tuti ka akoko ba mɛ kae abɛma ne bɔ e ekele wɔta eke ekele bụ ne mɔsa akenyi yɛ ne afi fira ɛyɛ ma mi ka dɛ zaa hinɛ nyɛ yɛ wa dɔ ɔlɛ ne do ni tɔ nyɛ nɔ sa ina lɛ ma ne mɔ sa dɔw ka yɛ o ke nyi ti le nu dɔw ba yɔ ni le nu ìrẹ̀lẹ̀ náà káàkiri ẹnu náà bá yọ ní náà rẹ̀ fà á yẹ tìrì ma. àyẹ̀tẹ̀ pọ̀tẹ̀pọ̀. slọ́tí ohun tó mú rí ni ẹ̀ àkùbá ń dá kéyìn tí mẹ́yàn yára dá sí ọ̀ àdúrà ní fúra ọ̀nà yára pé dáwọ́ sọ ààrẹ kìtà rẹmọ́ anẹ́bù mọ́sá pé káyà ẹ̀wọ̀n ẹ̀yìnbà yìí ní yọ̀nà nìyí láìláha ẹ̀lẹ́lẹ́ òmùrí àkọ́rọ̀ ẹ̀yìn de anyi anyi se mmeni ke kɔnyara mmeni onyanyara ye kɔnyara eye na baka mi fira ɔna na dɔw ba nya eye na baka asan asan tó mori asan ne musa na dɔw bɛ yi. àwọn bá sọ wuli kèrè de sɔn dɔw bɛ de kisa na bɔ. báwo wuli o kì í má ba jalibaare ni yɛlɛ ta kɛyà bɛyìí má ma ba zakɔni. لا يبغيان لا يبغيان umuri anameki inye naano inye banye banye ne na anala naano atane kakɔ wurahu ɛɛba gɛ nezi gɛwɔ enezi gɛwɔ eneza kura ŋo lọ́tí tó mú rí nù. ìdúró ní káàbù káàkiri ní ọmọ máa jẹ bẹ́ẹ̀ máa jẹ ẹ̀bù sí ti wá èké máa kà lọ́fà. lọ́ọ̀rọ̀ ìṣó dà màmá. irú ká tó mú rí nù. ẹ̀ẹ́dì káyé lájọ̀vọ́ àbá ẹ̀yìn kókìrì táná sí i. ẹ̀wà ẹ̀ẹ́dì ẹ̀yìn pẹ̀tíṣọ̀ náà. omori àwọn kọ́ra ìjẹ́tẹ́rẹ́ katamẹ́wà iná yánà lómìrí sí lọ́mọ́ rà bẹ́ẹ̀ ní tọ́ níbi mọ̀ọ́sá láti mọ̀ọ́sá lórí ti bẹ̀rẹ̀ ọmọrí lómìrí rẹ̀ kọ́ kánà kó lè ọmọrí kí àyàfi mọ̀fọ̀sọ́lá ọmọrí kí àfàsí ọmọ nà ní sàmì ọmọ nà tọmọtọ pẹ̀lú nà mọ̀fọ̀sọ́lá ẹ̀ẹ́dì ẹ̀wọ̀ pọ̀nyẹ́rẹ́ akọ̀ ọ̀rọ̀ anki mi dé gùn sọ́ọ̀nù mọ̀fọ̀sọ́lá kọ́ ẹ na ẹ yẹn òsọlá nìkóòlè dáadé nyuma náà na dọ́sọ̀ rẹ na mẹ dáadé nyuma náà bẹ dọ́sọ̀ rẹ bá mẹ ọmọ ìbùfọ̀ sọlá tó ló múri àkàí zọ gbọ́n ní gẹ̀wá fìlàánà náà ọ̀rọ̀ àbẹ́rẹ̀ máa nì káwọn mọ̀jìrì mí ìjẹ̀ndùkọ́ rẹ̀ rẹ̀ ọ̀nìjì ẹ̀rẹ̀ káàkiri ẹ̀rẹ̀ ìṣòdì ẹ̀rẹ̀ náà. ọ̀rọ̀ wa ọ̀rọ̀

báwọn ní ohun ẹ̀yí wọ́n kọ́ máa yìí wọ́n láti lọ sọ́nà bá ohun ẹ̀yí tún fánù okú háì àkúmọ̀rẹ̀ láì ìkàwé ìrùwí àyàì àbẹ́sẹ̀ nìbàbẹ́ ó múrí ولما وقع عليهم الرجس يجوا نني تشيتايوا قالوا يا موسى بيان موسى نكاي ادعوا لنا ربك يوم ليها بما عهد عندك إيه ريريو جماعنا كناورو لئن كشفت ان الرجس وأكون كتم معه يوما كان كوذي لنؤمنن لك دي دويو ولا نرسلن معك بني إسرائيل di ne huri bani israeli no bɔ yio ka ibu aka ako ano kɔ ana ɔno ba bɛ ha yɛ ɔno ne bɛ bɛ bɛ sɔɔ ni bɛ kɔ ɔre yɛ omoni na ɔre yɛ omoni na omoni rɛ o na ɛrɛ maa ne ɔno omoni oni kɛyi ɔnyala ɛfɛ na lɛyi kɛtɛ ta anarikisa lanu minanna lɛkɛ wala nursilanna ma'aka bani israeli falamma katabu kẹsẹfúnà ni mo rìjà ilé ajali ń bá lè gún ó mo rí kọ́ nàbà kóyọ̀ náà kọ́nà kó lè wá náà wọn ma náà wọ̀rọ̀ ká ẹ̀rá náà lè tù náà wọn mẹ́ anáwọ̀rọ̀ ká ẹ̀rá yìí ní láfíà lè tù.

Ah, ìjá màá ní ìrọ̀ sáhùjọ́ ọ̀kà títẹ̀ ní eléle hù iná bẹ́sẹ̀ na nínà na omori kì fanta kam náà mìíràn lónìí kòkòrò. fàwọ̀rọ̀ náà na fìlẹ̀ ọ̀nù ya tù ẹ̀ rẹ̀ yàn tí ní yọba kazzabu bi ayatina sama kaye enne kwaya na omuri asị ya na omuri ekoyirece wa kanu anha ghafilin deli deli na yata ho na ele kuske na ere ka anyire na yezo no no omuri tuwele yatineni omuri mitiwele yatineni kera ya ya bidira ka paro ono bi jamme musa kwazire mana ahura kwa difira au na ahụ na-akụchiri kuchirewa dɔtɛɛbi ɛkwan kɔyɛ akutirewa dɛbɛ ŋunenyi ya dɔmori kaa ne musa kɔsi kuta ne nyenyi denyi dɔbare da daadi nɛ difura ɔna bi tu kinyɔrɔ abare da dɔmori mɛko lori horo hɔ daa n'aka nenyi n'aka ka nenyi na ne musa ɔrɔba n'ɛkudi nɛ dɔmori kidɔn ɔre bare nyi nyi hinya agbawa nunen beki firao no muri si modrema kora bidreman enyire ma agbawa amune don wata yakai enyi ma agbawa abban na kana mi muna na ra mi muna na gine enyi so ne ba fantaqamna minhum omuri kono hokunu kawana ọmọ sọ ẹ̀rọ ọ̀rọ̀ fàáfàràfúnà fúnlẹ̀ yẹn lónìí tùwẹ́ ìrìnà ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين أمري كنا هو أنا أبوش أنا أبوك إيه كوايا نومري هيرتشي دي ناي كاي ناي أمري هي أمري أنا واسا كوايا أمري هي أمري أنا واسا ناي كاي ناي أمري هي آمين آمين آمين كلو ọkùnmi wẹ́nyọ mẹ́rẹ̀ ọ̀nọ́bìnrin ni àmọ́ ọ̀nọ́bìnrin ìrìn ni káwárẹ́ kó hìrè tí dọ́rẹ̀ bìrẹ̀ ìrìn ni. islam ẹ̀họ́ ya ń jẹ́ àkàkì ìtòyù omori kìtòyù ọ̀rọ̀ ọ̀gẹ́dọ̀ kìtò ihu ọ̀gẹ̀ haramu ni ní ihu ìtì ìgẹ̀ ngwòsè ọ ka akọ̀ ọ̀gẹ̀ haramu ọ̀nà ẹ̀kùdìrí ihu ní orí ihu ọ dọ̀nà ìyẹ na haramu ọ̀bẹ̀ tọ́tù tó rí mi ọ̀nà tọ́tù ihu bí haramu àmà èyí ihu ọ̀ ọmọ ẹni dà yíwú náà rẹ mẹ́kàkà yìí ìjọ haramu ọdọ́kẹ́sẹ̀ yàtọ̀hún ọdọ́kẹ́sẹ̀ asọ́nì ọlọ́mẹ̀kú àmọ́ ọkà yìí àti haramu ọdọ̀ àmọ́ ọdọ́kẹ́sọ́nì haramu ọdọ̀ ọdún ní onye dọ́kẹ́ haramu ọdọ̀ àbọ̀ nǹkan mórí ọ̀ní mẹ́ haramu àbọ̀ ọ̀ní yá ni dà yíwú náà rẹ mẹ́kà yìí ẹ̀ amamẹfẹ inú ní islam ayáfò mùsùlùmí ọ̀hẹ̀ wọn ọ̀rọ̀ àbàdí káàkiri oze yóò sì bèkẹtẹ ọ̀sán ọmọ ọ̀rọ̀ àbí káàkiri ẹ̀ ọdún ní ìwé ọ̀rọ̀ nípa nílé mùsùlùmí ọ̀hẹ̀ láti ohun tó mú rí nìyí ẹ̀ ẹ̀ ìgbé ilẹ̀ náà ani ifira ọnà wà lára na ẹ kọ ayé omori yìí létí wà ká ní wọn nke. gá fi lẹ nínú náà ẹka hún ayé omori yìí تنيني وعرفنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها أمريكا أذن موسى أنام نواك كوبي جزء ويجون رن أنا ويجون رن نعمة ده نوجين نعمة جزء بكرة كتر كتر أسي وكهمني ده موا ده بابا وأقوم يتأ omori kado ni jogwe taiwan masharq al ardi ipa ono ini tove ine tono ine ti misra wa maqariba ha afepa ono ini na wende na wete ine, ine ti misra doma ye ni deva ka ni kai ono di misra te sham te philistine he said that ife abehwe ete etisham ata abehwe eto ete ndị sọ na nwa tifili si n'omuri jugwa na ewa jozo ọka tifili omuri bidi imetụta ewa ọnọ ibe sharkal ard wa magariba allati barakna fiha ọnọ na omuri shali barka to iye ọmọ ya ibi tọhe atụ ya ọmọ ya ibi nwete inete nnọmọ ndị tifili sọ na ɛte sham ɛtete philistine ɔno na ɔmo nihyɛ nbarika to anenɛrɛ ɛte sham ɛtete philistine ɛta nbarika ɔre ɛtoro kɔɔre ɛsan mɛɛzɛ tɛtɛrɛ ɔbɛrɛ mɔmɔ dɛ lɛnyi de panyin dɛ kae ɛte philistine na abuka ne bi ɔwɔ wɔ adwene tɔ ɛhɔ hɔ ɔwɔ wɔ ɔmo yi kae kɛta nbarika ɔre ama sara yɛ dɛ ɔde kae ɛtoro kɔɔre ne ne ɛnna kokotiri ne nyima na atɔ gyina hɔ hɔ. omori kado ni jogwa ni ya vene na azirema ni bi musa ana man so yare godo a don de si yaga on kai wa yin yusuru do adi di pire yi omori hin do yin yo shen lo don ina dire ni re omori ma ma so ko mbo omori ma ma na ma ba yo omori ga mori na ni ni godo

omeme ko muri odo wo muri tutube tu ka meba on o muri oba do o mo no ye ko so bo iwa yo ase don oya oya ino e zo mo ba pa ni akono hure o e zo bi ni moto moto no hure la ilaha illallah meskama dari awasire hida

نعمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا أمري أكترياني أما أكترياني نذبا بغت بغي مذت يبني إسرائيل نين يرسول نيني هذه ترياني نذبا ما مذت أما بذت يوا أما بكترياني نمري ميوا كي أما أجوبة نميوا ọkàtọ́lọ́rẹ̀ mẹ́wàá kó ní yíyẹ wú ẹ̀ ọ́níyẹ nẹ́ẹ̀tẹ́ àbánu ní omori sùnmù kọ́ra kawa na ọ̀nà ọba tiri omori ẹ̀ bani israẹli ẹ̀ nìyẹn. na dà mmarna máa ká na ẹ̀sùn àfẹ́rẹ́ àwọn omori kò ní destruction ما كان يصنع فرعون ẹ ìsọdí fẹ̀rẹ̀ náà mi àbókòrò lórí kan náà mi òyìn sì tẹ́yẹ kọ̀ra àtòlè amọ̀sán amọ̀sán wọ́n máa ká ní àrùn ìṣòro àtàbírí hẹ́nẹ́dà tìrì hẹ́ bẹ́ńbẹ́yẹ́ nẹ́dà ọmọdé kan náà gbé biri mo kú tu bọ́ọ̀nù náà ọ̀bọ̀ àbọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ jùsà hàn ọ̀rẹ́ òyìnbó ìrìnyẹn náà náà ọrịa. ẹ̀rẹ̀ dọ́kítọ̀ wájú ka islamic development ọ̀rẹ́ kàtọ́lì di oríire mẹ́ iná kura iná ẹ̀ iná kure mẹ́ wọ́n mà kánú yàrá ìṣù. wàjà wọn sọ fún mi ní ìṣòro. kai wajawaza bi bani israila albara omori kono no si bani israila le ni jineyi ono so jineyi do mori a do mori kare no do san kai bo mori ya fe na ra e jineyi no de ko ro wo jineyi wajawazna bi bani israila albara o ma ko mori ono jineyi no da ko ajine omori ko no ko ajine ni فَأَتَوْا عَلَى قَوْمٍ يَكْفُرُونَ nanyi iragwo eneni nibetu nijetu ninyono anyi ragwo anyaza eneni nibetu yakofuna ala asnamin lahom anahekori enesi ete enwe nide aheke dona ye nide kane kanaanu yini kanaanu ni banu kanaan ene yon de penyi deki ipanahi laham inan larbawa ene yon ɛna ka ke alkanaaniyin ɛna yam ɛna baazɔ kaya ne musa ko ni beri ina ne naa ya he kori kɔlu ya musa ìjà nana yi la kama na huma ali a. kama huma ali ya ne musa ka ye ìjà nana yi mɔmɔri ile kama la ma lɛ an kɛmɛ na lere nyuri na lɛ ale kan lɛ ɛrɛ ɛfɛ kisa nɔ. kɔlɛ ɛkɔ lɔrɔ ɔmɔ lɔrɔ. ɛ ka ne musa o sɔ mu yɔ ɲɔ jɛ tɛ mɛ ɛ kɛ kama la hom ale ha an kɛmɛ na ni nyuri na yɛ ale kan. wele wa wele n'o mɔri ye ha. dɔhawa ho no ho no wɔ ne ne na ɔmuri so ọ na nyɛnɔ naa anabi musa alayhi salatu wa salam ɔmɛ kowa arɛ ọ tu enyi dɔgya ɛha no ɔyɛ fa wɔkɔ no firawo nana ba akɔla no arɛ fatura no jɔzɔ idamare

woman ne ku ya nɔ dade musa kawa kawa ne ka ye kalla inna ma ya rabbi sayahdini daka kɔɔji ne ne kɔɔri ne ne o mori ami ya pem o ba so de so abe ne ni iye ne ma bi ni dɔw mori kaya ne musa kɔ so kuta ni nyi nyɔ nɔ iye ne nɔ da ne musa so kuta nye ni de nyi ba no da dose ozia wura ba dɔ tutu ne nyi. dɔtu tinye dɔnɔn dɔw ma nyuza nɔnɔvi bani sɛ ɛlɛ nivɛ sɔwurɛ ba dirɛ hɔlɔ ba yi no dɔ nyɔ nyara nu obi a sɛ ti a fa pɛŋu idze yɛ adi ni nyɔ idze yɛ adi nɛ ɛnɛ ba di nɛ bi ni tuka a ba ne y'a ka ya ne musa ka ye idza nana ilaha kama lahuma alɛ kò sóò mo ní wọn nẹrẹ jẹ yọ tẹ ẹ an ka ne nyi. orí ẹnẹ́ yà hẹ̀ kọ́lá ìnákùn kọ́ọ̀mùn rọ́lẹ̀ musa káyọ̀ ní káyọ̀ ìnákùn kọ́ọ̀mùn tẹ̀jàlú wọ́n ayé kẹrẹ agó anáyẹ ọmọdé anáyẹ you people are ignorant anáyẹ ọmọdé òmùrí ẹ̀ náà máa ń dá ọmọdé tó bí bí akúnyíṣẹ́ hun ní anáyẹ kàmẹ́kọ́lẹ́sẹ̀ jẹ́ ọmọdé kọ́wá hẹ̀kẹ́ nìyẹn ama ayɛ wɔ ne mu wɔyɛ tawhidi wɔyɛ ɔmɔri hini ni wɔyɛ ɔmɔri ni ni tɔnti kɔmɔri ɔma ne ima ɛwɔ ne ni innakum kɔmu ntajalu ana ayɛ wɔ ne ni yahudi ni yahudi ni ana ne bɔsa kɔ adi ne de wu de yi ne yi wɔnɔ de nyɛ bohi wɔ ɛwɔ dɔwɔmɔ dɔwɔmɔ bɔsa ne pe ɔmɔri dɔwɔmɔ bɛ tu ka ye edi na edi na hɔ de yi na ne dɔwɔmɔ bɛ tu ka aru ɔgɔtsi ọtí rírì dọ́mọ̀ nílẹ̀ hàn wà náà hàn iná nìkan ẹ̀rọ ẹ̀kú èrè ka ààrẹ àwọn ẹ̀wà ní sọ́ni ọdún wa náà wọ́n sọ́dọ̀ owó tí èdè ọ̀rẹ́ hàn ní chim ẹni nà yìí tì ní tí sọ́dọ̀ wọn sá màdá wà alimánù wà sálùwà dẹ́rẹ̀ yìí kì gbogbo òrí nọ́nù dẹ́rẹ̀ ọ̀ dọ́mọ̀ ní wọ́n bọ́ ìní ìrìnà ìrìnà ìrìnà ìrìnà ebere na ebere na efi etu jerusalem dema dema ema na na be ya tele sere ene ya mo kawo ene bare ma zaka ya umuri ki ya billahi maglula kuwo umuri na ma ko ku na sura be iske na ka ko umuri ba na isa destroy god kí ni destroy yóò mórí yìí ẹni ìdúnmórí ìhà mọ́mórí ẹni tú àwọn ìlú ha àzọ́ mórí ẹ máa mà ẹ̀kọ́ mórí ẹkì ni ìlú ha nọ à ń kẹ nẹ́rẹ̀ mẹ́ ẹ̀rẹ́ mà ẹ̀rẹ́ mà lọ́tọ̀ ń tọ́ mórí nìyí wọ́n kàrí sinimá àjẹ́ sinimá ẹni wùhẹ́ tánu fíìmù ẹ̀rẹ́ lẹ́nà wọ́n kàrí fíìmù irasa ha iná àdé yahudi ní omi hẹ́tà nù ẹ̀mú dìní rẹ̀ ìrẹ̀ yìí lẹ́yìn afẹ́ ìrọ̀lá ní fíìmù ẹ̀nẹ̀ bẹ́ẹ̀ ní ẹ̀dẹ́ ìwà bẹ́ẹ̀ ìwà dọ̀ fíìmù ìrẹ̀ tọ́tù tó rí yìí. àmọ́ ìyàwó yàwó ọmọ ẹ̀ẹ́dẹ́ tí a lè mọ ẹ̀

wakare yɛ eh, antivirus ne yire nyi ɛnɛɛnɛɛn ama so do ke virus ɛnɛɛrɛ kiko yɛ tɛn ama so do kɛyi virus ɛnɛ kiko yɛ tɛn ɛyà ɔsɛ de kɛ nɛ de de nyɛ nana no emu eji nene na are nye virus di bɛ na kɔrɛ ɔrɔ mɛ yire hɛ na yire òfófó ra kɛ ɛrɛ ɛrɛ are nye injection na israelites. ɛnɛ kó blue film yɛn ɛnɛ ɛnɛ na ha bɛɛ cabinet kɛnɛ zama zare ala mi mɛ bi hɛ mi dɛ do koko e rɔ Na rɔ wà á dɔka wà ayé na wà á hó do wà á ráyé rɔ náà wéé nyɛ nínú ɔwó rɔ àmà sɔɔri àbúsù di dɔ èrè òhì rɔ pɔnɔrì kɔnɛ dɛ bɔnɔ bɛ òhì rɔ wà á hó dɛ kɛmɛ hɛ rɔ dɛ bi satellite kàwá. okɔrin ni dɔwɔrɔ. لا إله الله عليه أظن نادم أظن بجادم da ma muri wana mboka tete kai bona ba tona na ba wa na mun ba tu wa ade ki ade ki hitla o muri to dere ina dere ne amama at the second world war ama ba wa da wa ba 6 million ne wanne o muri na to ne sahiwa múlẹ̀ ọba yára wọ́n já wá sọ́dí bá ní sọ́wọ́ ilẹ̀ bá kai wa kai innakum qawmun tajalun azaw bininin ama ina kana yaw bininin doba kai wa ka inna haula mutabbarun ma hum fi وباطل ما كانوا يعملون أذننا نبتني نعم متبر ما هم فيه إذا هنا نعم يفسد بيجوته يفسد بيجوته أولين أولين يا أخي إيجوته لي توحيد أنا نبى سبعة سبعة توحيد أنا سبعة نبي إيجوته وباطل ما كانوا يعملون إذا هنا نعم إذا كان كوزي أو بتاهته قال غير الله أبدلكم إلها قال القرآن كي قال أغير الله أبغيكم إله ما نظر مريتي تادي من سيسوسا يوني نظر مريتي يوني من سيسوسا يوني نظر كواها كمي وهو فضلكم على العالمين ọ̀bẹ̀bẹ̀rẹ̀ mi kò mórí ọ̀nà ọ̀nà ọ̀dọ̀bá ní òní tẹ́sà bẹ̀ẹ̀ ọ̀dọ̀bá ní òní nìkú náà bẹ̀ẹ̀ ìyáná yẹn nà mí tẹ̀sí ìlànà dẹ́kẹ̀ yìí ẹ̀dín ó mẹ́ni nínú mọ̀nà láti ohun tó mú nínú ẹgbẹ̀ inú múnú tó mú ríra bẹ̀ ala mẹ́lẹ̀lẹ́ nípa yí dẹ́ka iṣẹ́ òmúrí kí iṣẹ́ kẹka inú kúrọ̀ àmà ọ̀rì kí jòzí ọ̀yíyẹ̀ oyí onú òmúrí sí mẹ́wàá ìzà dẹ́ẹ̀kú káwẹ́wà sí mẹ́kọ́ mọ̀dí náà ọ̀nà inú òmúrí àwọn ọmọ náà náà mami sọ́yẹ mọ́ bẹ̀rẹ̀ israelites àmàmà ilẹ̀ láì sí ìsúkò lè sí ìsúkò ẹ̀yẹ yan ẹ̀kọ́ ìmẹ̀ bí òyìn ẹ̀fẹ́bà ẹ̀yẹ yan epinenyi ẹ̀yẹ yan ẹ̀nyẹ̀rẹ̀kú rírì ní dídí yan ẹ̀yẹ yan ẹ̀sùn ẹ̀yìn sìkàwà kàdé àmì ẹ̀yẹ fama siwa amade ko kawe asene ko mo dinan dipenyi de kaye eh, eye oyi isi izo mori ebe mori kare no bika omori odo banye to so abe to ini kaye ipe banis anibi ho omori ho amava waka ba bi ọma na rụrụ hụ na enwe nini ọ dịrị nibe na dị ka ha sọ mpe omuri ibacha ọhụrụ ama bari koyo huwa faddalakum ala alalamin allahumma arina alhaqa haqa ari ndi abaza duete ọ ikata kehe agubiri ihe ndị ezika ya si hete ọ ịda ya ịna-ere ah, atọ deki 150,000 ịdị na ịrụrụ na radeki 150,000 na ịwabatụ m maa ekefa ọkata ndị matlafiyon tó mori ni ọdọdọ iju na-abịa osi ịkpali ebi na omori ra shadan na na ngune idaneko ena ibe zinubo ane akaka ya dere hi no ene akaka dare hi no Allahu akbar de ki hostel kean ya ikakare bi onika ave ni man o imi foundation man da yi mo tora omuli ọba káàdì ẹ̀rọ súnmọ́ òmùlí mi ààrẹ òòrùn tí yẹn wúyẹ kú ìjùmọ̀ expect more than 150,000 eh, eh, eh, hundred and fifty thousand ọ̀nà náà orí na ẹ ya ma ẹ tọ ọnà fúnka ìmẹ tó one fifty ẹni ẹ mẹ hẹ اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه في سفر قد كجبار السماوات والارض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وحول مكر من أراد أن يمكر بنا عليه واسرد خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عيدنا عليه ولا يهيك المكر السيء إلا بعالي وكذا كأخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذ ظالم شديد اللهم رغنا فإنك بنا راهب ولا تؤاخذنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جر به المقادير إنك إنك كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين